èyí lọ̀rọ̀ tí ọmọ ọ̀dọ̀ àgbà sọ lọ́sẹ̀ yìí kí ni wọ́n fẹ́ kí n sọ nípa ẹgbẹ́ afẹ́nifẹ́re hmm. mo mí kanlẹ̀ nítorí ọ̀rọ̀ àwọn àbúrò mi àtàwọn ẹgbẹ́ wa kan tí wọ́n ń bi mí léèrè nípa ẹgbẹ́ afẹ́nifẹ́re àwọn kan tilẹ̀ bú mi nì nítorí wọ̀nyí ń lè bú àgbà wọ́n ní àlọ́ oríṣiríṣi wo ni mò ń pa fáwọn nípa pé kí Yorùbá wà níṣọ̀kan àbí nípa bá a ṣe lè gba ẹ̀tọ́ wa ní Nàìjíríà nígbà tó jẹ́ àwọn àgbà tí àwọn ní nínú Afẹ́nifẹ́re kò sí níṣọ̀kan ojoojúmọ́ ni wọ́n ń bára wọn jà títí tí ẹgbẹ́ náà fi fọ́ pátá wọ́n ní kí lèmi náà ń wò ọ̀kan nínú wọn ṣáà ni mí nígbà táwọn ọmọdé bá ń fi ohun líle ohun ìbínú báyìí béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àgbàlagbà àfi kí àgbà bẹ́ẹ̀ farabalẹ̀ ṣàlàyé ohun tó mọ̀ pátá lórí ọ̀rọ̀ náà bí irú àgbà yìí kò bá fẹ́ tẹ́ lọ́wọ́ ọmọdé àkọ́kọ́ ni pé bó tilẹ̀ jẹ́ pé ẹni tó fẹ́ni fẹ́ rere ni mí n kò sí nínú ẹgbẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n ń pè ní ẹgbẹ́ afẹ́nifẹ́re o ṣùgbọ́n ìdùnnú mi ni pé mo mọ àsìkò tí wọ́n dá ẹgbẹ́ yìí sílẹ̀ mo mọ púpọ̀ àwọn tó dá a sílẹ̀ àti ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀ ìgbà ni mo sì ti dúró níwájú ẹgbẹ́ yìí tí mo bá wọn sọ̀rọ̀ lódìdí mo ti béèrè lọ́wọ́ àbúrò wa aláròyé nígbà kan rí mo bí pé kí ló dé tóun náà ò sí nínú ẹgbẹ́ afẹ́nifẹ́re èsì tó fún mi nígbà náà ni pé òun kò lè sí nínú ẹgbẹ́ afẹ́nifẹ́re nítorí òun kì í ṣe olóṣèlú mo rántí pé mo sọ fún un pé ọ̀rọ̀ ẹ̀ ò kò yé mi tí mo ní afẹ́nifẹ́re àtijọ́ ni tàwọn olóṣèlú tí àsìkò yìí ti gbogbo ọmọ yorùbá ni ohun tí èmi ṣe sọ bẹ́ẹ̀ ni pé mo mọ̀ pé nígbà tí afẹ́nifẹ́re dé níjọ́sí orúkọ yorùbá tí wọ́n fún ẹgbẹ́ action group ní 1951 ni ṣùgbọ́n nígbà tí ìjà dé lórí ọ̀rọ̀ ìbò june 12 tí abiola wọlé ẹ̀ ní 1993 tí kálukú ẹ̀yà ń dá ẹgbẹ́ wọn sílẹ̀ àwọn àgbàlagbà ilẹ̀ yorùbá jí afẹ́nifẹ́re dìde pé ẹgbẹ́ tí àwọn máa máa fi sọ̀rọ̀ nìyẹn ohun tó mú orúkọ afẹ́nifẹ́re gbilẹ̀ nìyẹn torí táwọn ìjọ tàbí àwọn Ìgbò bá fi orúkọ ẹgbẹ́ wọn sọ̀rọ̀ àwọn èèyàn wa náà á sọ̀rọ̀ lórúkọ Afẹ́nifẹ́re nítorí pé kò sẹ́gbẹ́ òṣèlú nígbà náà kò sẹ́ni tó rò pé Afẹ́nifẹ́re máa yí padà sẹ́gbẹ́ òṣèlú ohun tí èmi sì sọ fún ọ̀gá Aláròyé nìyẹn nígbà náà lòun náà ṣàlàyé kinní kan fún mi ó ní tí òun bá pe Afẹ́nifẹ́re lẹ́gbẹ́ òṣèlú òun mọ ohun tóun wí ó ní lẹ́yìn tí wọ́n ti wọlé ìbò tán ní 1999 ni wàhálà ti bẹ̀rẹ̀ nínú ẹgbẹ́ afẹ́nifẹ́re wàhálà ọ̀hún pọ̀ débi pé òun lọ bá bàbá Abraham Adésọ̀yà nílé nígbà náà tóun sì sọ fún wọn pé kí wọ́n má ṣe afẹ́nifẹ́re ní ẹgbẹ́ òṣèlú kí wọ́n jẹ́ kí ẹgbẹ́ náà jẹ́ ti gbogbo ọmọ Yorùbá kí àwọn PDP wà níbẹ̀ káwọn AD wà níbẹ̀ káwọn ANPP náà sì wà àtàwọn ọlọ́lá pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n ọmọ Yorùbá tí wọn kì í ṣe olóṣèlú rárá Aláròyé ní òun sọ̀rọ̀ lọ bí ilẹ̀ bí ẹni débi pé inú bàbá Adésànyà dùn torí òun sọ fún wọn pé tí wọ́n bá lè jẹ́ kí ẹgbẹ́ náà jẹ́ tọmọ Yorùbá lápapọ̀ iyì àti àpọ́nlé tó máa wà lára wọn máa ju èyí táwọn gan lérò lọ Aláròyé ní bàbá Adésànyà ṣèlérí fóun pé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ kóun padà wá ọ̀rọ̀ á ti yanjú kí àwọn kan sọ fáwọn èèyàn àwọn tí wọ́n jẹ́ àgbà ẹgbẹ́ ni àbúrò wa yìí ní inú òun dùn dáadáa pé gbogbo ohun tó ń já òun láyà ló ti yanjú yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò yanjú ó ní òun mọ̀ pé ní ọjọ́ kẹta tí òun rí bàbá yìí ni wọ́n máa ṣe ìpàdé àwọn afẹ́nifẹ́re ní ìjẹ̀bú igbó òun sì mọ̀ pé lẹ́yìn ìpàdé ni bàbá yìí máa fóun lésì ohun tí wọ́n ṣe ní kóun padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ nìyẹn ṣùgbọ́n òun kò ṣòpò lọ sílé wọn lọ́sẹ̀ tó ń bọ̀ náà nítorí bóun ṣe jí láàárọ̀ ọjọ́ kejì tí wọ́n ṣèpàdé wọn tán ohun tí òun rí nínú àwọn ìwé ìròyìn tí wọ́n kó wá bá òun ní ibi tí bàbá Adébánjọ ti sọ̀rọ̀ tí ìwé ìròyìn Tribune sì gbé gàdàgbà pé Afẹ́nifẹ́re is AD AD is Afẹ́nifẹ́re you are either in or out. Aláròyé ní ọ̀rọ̀ náà yé òun dáadáa o òun sì mọ̀ pé èsì sí ọ̀rọ̀ tóun bá bàbá Adésànyà sọ nìyẹn ó ní bàbá náà ti gbé ọ̀rọ̀ òun síwájú àwọn àgbààgbà ẹgbẹ́ náà ṣùgbọ́n kò jọ pé ẹgbẹ́ gba àbá òun wọlé ohun tó sì fa irú èsì yìí nìyẹn Afẹ́nifẹ́re ni AD AD ni Afẹ́nifẹ́re ìyẹn ni ẹgbẹ́ òṣèlú Alliance for Democracy AD ló ní Afẹ́nifẹ́re ẹni tó bá fẹ́ ṣe kó ṣe ẹni tí kò bá sì ṣe kó wábi gbà látìgbà náà ló ti jẹ́ àwọn tí wọ́n bá ń ṣe afẹ́nifẹ́re ẹgbẹ́ òṣèlú kan náà ni wọ́n máa ń ṣe ọmọ yorùbá tó bá ń ṣe pdp kò lè wà nínú afẹ́nifẹ́re èyí tó bá ń ṣe apc kò lè wà nínú ẹgbẹ́ náà nígbà tó bá ti jẹ́ ẹgbẹ́ labour ni wọ́n ń ṣe lọ́rọ̀ kan gbogbo ọmọ yorùbá tí kò bá ti ṣe ẹgbẹ́ táwọn afẹ́nifẹ́re bá ń ṣe láti ọdún 1999 alátakò ni ọ̀tá àwọn afẹ́nifẹ́re ni ohun tó bá wọn débi tí wọ́n já sí nìyẹn o àbí báwo ni afẹ́nifẹ́re ṣe lè ṣe ìyẹn tó máa wá ní òun ni ẹgbẹ́ fún gbogbo ọmọ yorùbá pé gbogbo ọmọ yorùbá ló gbọ́dọ̀ tẹ̀lé àwọn àti pé àṣẹ tí àwọn bá pa ni kí gbogbo ọmọ yorùbá tẹ̀lé ìgbà kan wà tí bàbá adésànyà àti àwọn aṣáájú ẹgbẹ́ yìí tí wọ́n gbé ètò pàtàkì kalẹ̀ fún ìdàgbàsókè ọmọ yorùbá ohun tí wọ́n fi ba kinní náà jẹ́ ni pé wọ́n ní Adésànyà ni olórí gbogbo ọmọ Yorùbá nítorí òun ló lórí Afẹ́nifẹ́re ohun tó da ètò náà rú nìyẹn nítorí àwọn àgbààgbà tó kù kò gbà kẹ́ni yòówù tó bá jẹ́ olórí Afẹ́nifẹ́re wá lóhùn ló lórí àwọn ohun tó fa ìdásílẹ̀ ẹgbẹ́ ìgbìmọ̀ àgbà nìyí Bọ́lá Ìgè mọ̀ pé Afẹ́nifẹ́re kò lè ṣojú gbogbo ọmọ Yorùbá tó bá ti jẹ́ ẹgbẹ́ òṣèlú làwọn fi ń ṣe èyí ló fi ṣe àtìlẹ́yìn fáwọn tí wọ́n dá ẹgbẹ́ ìgbìmọ̀ àgbà yorùbá yorùbá council of elders sílẹ̀ pé kí ìyẹn jẹ́ ẹgbẹ́ tí gbogbo ọmọ yorùbá máa ṣe ṣùgbọ́n àwọn bàbá tí wọ́n ń ṣe afẹ́nifẹ́re yìí le gan-an wọn kò ní í ṣe ẹgbẹ́ tó máa kó gbogbo ọmọ yorùbá pọ̀ wọn á ní ẹgbẹ́ olóṣèlú awólọ́wọ̀ làwọn bẹ́ẹ̀ tí àwọn míì bá jáde tí wọ́n bá gbé ẹgbẹ́ tó lè kó gbogbo yorùbá pọ̀ kalẹ̀ àwọn náà ni wọ́n máa bà á jẹ́ wọ́n á ní ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn akíntọ́lá ni kì í ṣe ẹgbẹ́ táwọn yorùbá gbọ́dọ̀ ṣe ọ̀rọ̀ òdì báyìí ló fà á tó ṣe pé lẹ́yìn tí bọ́lá ìgè ti kú ẹgbẹ́ yorùbá council of elders kò gbajúmọ̀ kankan láàrin àwọn yorùbá àgàgà nígbà tí bàbá aláyàndé tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àti adéwálé thompson tó jẹ́ akọ̀wé ti papòdà tí wọ́n ti kú tí wọ́n ti lọ bẹ́ẹ̀ afẹ́nifẹ́re kò ṣeé wò bí ẹgbẹ́ yorùbá ẹgbẹ́ àwọn olóṣèlú tó jẹ́ ọmọ Yorùbá ni àwọn náà kò fi eléyìí bò ó nítorí lọ́pọ̀ ìgbà ni wọ́n ti máa ń sọ pé ẹgbẹ́ olóṣèlú tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Awólọ́wọ̀ làwọn ní tàwọn kò sóhun tó bàjẹ́ níbẹ̀ bí ẹgbẹ́ òṣèlú kan bá wà tó jẹ́ tàwọn ọmọlẹ́yìn Awólọ́wọ̀ nítorí aṣáájú gidi làwólọ́wọ̀ jẹ́ láàrin wa àmọ́ kò sóhun tó burú báwọn ọmọ Yorùbá tó jẹ́ ọmọ ìgbàlódé àwọn ọ̀dọ́ àsìkò yìí náà bá jáde pé àwọn fẹ́ dá ẹgbẹ́ òṣèlú kan sílẹ̀ tàbí tí wọ́n bá ní àwọn máa darapọ̀ mọ́ èyí tí àwọn ọ̀rẹ́ àwọn ń ṣe láti inú ẹ̀yà míì àrífín àti àbùkù ló máa jẹ́ nígbà tí gbogbo àwọn àgbààgbà inú Afẹ́nifẹ́re bá ń dènà de àwọn ọmọ yìí tàbí tí wọ́n bá ń sọ pé dandan ni kí wọ́n wá sínú ẹgbẹ́ àwọn òṣèlú pàápàá bí a ṣe ń ṣe ládùúgbò tiwa níbí kún fún àrífín àti ọ̀pọ̀lọpọ̀ ìgbìn àgbàlagbà tó bá ti fẹ́ ṣe òṣèlú kò gbọ́dọ̀ pe ara ẹ̀ lólórí ẹ̀yà kankan ó sì ti gbọ́dọ̀ mọ̀ pé òun ti so àgbàdo mọ́dì òun ti di aláwàdà adìyẹ kò sóhun méjì tó ń dààmú afẹ́nifẹ́re láti ọjọ́ yìí òṣèlú tí wọ́n ń fẹgbẹ́ náà ṣe ni kọlùkọlù tó kọlu ẹgbẹ́ yìí lásìkò yìí kò sóhun tó tún lè gbé e dìde mọ́ àfi tí ẹgbẹ́ náà bá padà sẹ́yìn tí wọ́n bá mọ̀ pé ẹgbẹ́ Yorùbá làwọn fẹ́ máa ṣe ẹni tó bá fẹ́ ṣe olórí Yorùbá láyé tí a wà yìí ẹni náà kò ní í ṣòṣèlú nítorí lábẹ́ ẹ̀ ni gbogbo olóṣèlú gbọ́dọ̀ wà lábẹ́ ẹ̀ ni gbogbo ẹlẹ́sìn gbọ́dọ̀ wà lábẹ́ ẹ̀ ni gbogbo ìpele èèyàn máa wà ọmọdé ni o àgbà ọkùnrin obìnrin olówó àtẹni tí ò ní ọlọ́lá àti màjèṣín ọ̀mọ̀wé àti púrúǹtù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó bá wá fẹ́ ṣe olórí yorùbá tàbí ẹgbẹ́ kan tó bá wá dìde pé òun ẹgbẹ́ yorùbá báwo ni wọ́n ṣe wá fẹ́ ṣe é tó bá jẹ́ olóṣèlú ni wọ́n tàbí ẹgbẹ́ òṣèlú ni wọ́n ń ṣe èèyàn kò ní í ṣe òṣèlú kó má fì síbì kan bẹ́ẹ̀ ni ẹgbẹ́ yòówù tó bá ti jẹ́ ẹgbẹ́ òṣèlú kì í ṣe ẹgbẹ́ tí gbogbo èèyàn lè ṣe àwọn kan á ṣe ẹgbẹ́ náà àwọn kan á takò ó àwọn kan á sì kórìíra wọn bí afẹ́nifẹ́re bá fẹ́ jẹ́ ẹgbẹ́ fún yorùbá àfi kí wọ́n kúrò nídìí òṣèlú o ní kíákíá ni pàápàá kígbà tó kọjá lọ lórí wọn.